yìí máa sábà pọ̀jù sẹ́yìn gángan lára ná lọ. túmọ̀ sí wípé owó olówó là ń ṣe ọdẹ fún tiwa gángan wọn bá ìwọ̀n bá gbélé ń já ìlà ń jẹ nínú nǹkan tó lọ́wọ́ bá fún wa. ọlọ́ba tó ní fa amáàmán àtọ̀ ọ̀tọ̀kọ̀ ọ̀tọ̀dọ̀kọ̀ bí lùsùnà pẹ̀sẹ̀ ní ìṣòro olùlù ìṣòro ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá mú wọn dá nínú ọba kọ wọn lé ìjọ ẹyẹ lẹ o ti sọ o ti ọlọ ọlọni ọsọ dàkọbí ìfúnà tètè àgbà gbọlọ ìtọrọ wà sí ẹ tọgbàgbọ sódodo ìyẹn lẹ ilẹ ìlọlọ ọmọ tuma rẹ ike kò sí ọba kan tó tán láti fòdodo jọ́sìn fẹ́ yàtọ̀ sí ọlọ́ eléyìí ti lápá nínú òsè rẹ̀ nínú gbèsè ayé rẹ̀ nínú ẹsẹ̀ rẹ̀ tọ́sẹ̀ lè sọ̀rọ̀ hó lè lè sọ̀rọ̀ ọlọ́wọ́lá ni á ṣe ìdẹ̀kùn fún á ṣe ìdẹ̀kùn fún lọ síbi gbogbo ń tọrọ nílé ayé ń bí títí di ọ̀la àlùkòyàmù eléyìí túmọ̀ sí wípé oríire fún ọ ìwọ́tọ̀ ńlá nínú ntọ́lọ́ ẹ láti ṣe àtìlẹyìn fọ́mẹ́nìyà ìwọ́tọ̀ ńlá nínú ntọ́lọ́ wọn ẹ láti fi ṣe sàrà sẹ́ni tó bùkátà rẹ̀ هو من حديث إليه كعب ابن عجرة رضي الله عنه تبوا النبي محمد صلى الله عليه وآله وسلم وصيته والصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار رواه الإمام الترمذي بسند صحيح أنا من أتسك ثلاثة أما قا أتسك توقع يراو gẹ́gẹ́ bí iná títí máa pa iná rẹ ráúráú bẹ́ẹ̀ náà ni sàrà àtìsẹ́ ló máa ń pa àtìsẹ́ rẹ wọn náà mọ̀ sí àwọn àtìsẹ́ rẹ àwọn àtìsẹ́ tèmi náà wọ́n pọ̀ jọjọ wọ́n dájú pé àwọn àtìsẹ́ wọ̀nyí á máa wọ́nà láti bọ́ lọ́wọ́ wọn ṣáájú kótó di tá a fi lé ayé lẹ̀ nítorí kí wọ́n rà di ọ̀rọ̀ sí wa lọ́rùn nígbà tó bá di lọ́la ṣèyáàmù ọ̀kan nínú ọ̀nà téèyàn gbà téèyàn fi bọ́ lọ́wọ́ àtìsẹ́ tí ẹrù èèyàn fi fúyẹ́ ìyẹn ni kó ti ẹrù àtìsẹ́ yẹn déédéé fúyẹ́ níwájú ọlọ́dún láti lọ́la ìṣẹ́yàm òun náà ní ká máa ṣe sàrà nítorí pé sàrà tẹ́ máa ń ṣe yóò máa pa àṣìṣe ráúráú gẹ́gẹ́ bí iná ti máa pa iná rẹ ráúráú tí ó dàbí ìgbà tí mò ń fi ẹ̀jọ́ rí bẹ́ẹ̀ náà ni ẹni tí máa ń ṣe sàrà eléyìí ọmọ apá àwọn àṣìṣe rẹ rẹ kọlọ ọba kọlọ wa lọ́wọ́ lórí àṣìlè máa ṣe tí ọmọ apá àṣìṣe wa rẹ ọwọ́ nínú àdéhùn Abu Hurairah صلى الله عليه وآله وسلم قل لا يتصدق أحد بتمر من كسب طيب إلا أخذها الله بيمينه فيربيها كما يربي أحدكم فلوة أو قلوصة حتى تكون مثل الجبل أو أعظم متفق عليه الإمام البخاري في مسلم بعد في جاده محمد صلى الله عليه وسلم ولا يتصدق أحد بتمرة أن كان kò ní fi dàbínú ẹyọ ọhúrú kan kò ní fi ṣe sàrà mẹ́yìn kẹ́sìbẹ̀n tàgbébẹ̀ kó tó wá jẹ́ pé láàrọ̀ owó sọ́dà ló ti rí yóò ṣe kó jalè yóò ṣe kó ti jàǹbá yóò ṣe kó ti gbájúẹ̀ yóò ṣe ike owó jìbìtì ìlóbìrí dàbínú ẹyọ kan yìí ọ̀nà tó tọ́ òógùn rẹ ni ìlà àfọlọ́ ọmọ ọ̀hún yẹn mi ilẹ̀ àyàfi kí ọlọ́wọ́ bá gbadé bínú yìí pẹ̀lọ́wọ́ ọ̀sọ́ rẹ̀ fẹ̀yọ̀rọ̀ bí ha ọlọ́wọ́ máa bá tọ́jú rẹ̀ kọ́má yọ̀rọ̀ bí ahadùkùn fẹlẹ́wọ́ ọ̀hún ọ̀kọ́lẹ́wọ́ fà gẹ́gẹ́ bí ẹnìkan nínú yín ti ṣe máa ń tọ́jú ọmọ ara fún mi rẹ̀ hata tọkùn lẹ́nu tí lẹ́nu jẹ́bẹ́ ni ọlọ́run ní iye tọ́jú lẹ́bí ní ìfẹ́ yẹn yóò máa wá dàgbà yóò máa tóbi yóò máa tóbi yóò máa tóbi tóbi á tóbi bí àkàtà ńlá ọwọ́ àdá àbí bẹ́ẹ̀ lọ subhanallah eléyìí tó ti sè gbogbo sàrà àtàbà sí kò sí tí ó gbé kò sí وجزاك وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلمه ọlọ́ni ẹ ní ná owó kan ẹ ò sì ní sí lórí nǹkan kan ayé àtijọ́ pọ̀lọ́ wọn bá mọ̀ torí rẹ̀ gbogbo tó ọba ná bàbá àjọ pé dáadáa lọ́nà tí a bá dá ọlọ́wọ́n bá mọ̀ kò lè gbé kò lè sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n bá wa. عائشة رضي الله عنها أولا ما بيزوار القراء قتل النبي صلى الله عليه وآله وسلم لولي أولا كل فقات سارة النبي محمد صلى الله عليه وآله وسلم قل إن الله ليربي لأحدكم التمر واللقمة كما يربي أحدكم فلوه أو فصيلة حتى تكون مثل أحد رواه الطبراني وابن حبان بسند صحيح ولا نبي محمد صلى الله عليه وآله وسلم ونجد ولو غير دعوة يوم سجو دبل يقع abókèlè ẹyọ kan sẹ́nìkan ní yín tó ti ṣe sàárà yóò máa bá tọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí ẹnìkan ní yín bó ti ṣe máa ń tọ́jú ọmọ rà fún mi rẹ̀ ọlọ́run wá ní yín tọ́jú rẹ̀ títí tí ó fi tóbi gẹ́gẹ́ bí ó pè ọ̀hún. alimami Tabarani àti Ibn Hibban àwọn ni wọ́n gbé jáde. ìjọba débẹ̀ báwo wáyé kí ló wọn dúró de tí wọn náà dọ́kan nínú ẹni tí wọn máa ti sàrà kí ló dúró de tó ṣe yí pé àǹfọ̀n burúkú náà ní ọ àti kọ́ jẹ́ kọ́ jẹ́ kọ́ jẹ́ kò sí nǹkan kan tó ń fi ṣe sàrà nínú ìgbésí ayé rẹ̀ nínú àdé anabi muhammed sallallahu alayhi wa sallam ọ̀nà ìgbélé mọ́mìnì ọmọ ìkéyàmẹ́ ti sọ́dọ̀ pàtó mọ́mìnì lọ́jọ́ gbẹ̀ngàn ìkéyàmẹ́ tó bá dijọ́ gbẹ̀ngà ìfìyàn Ibn Khuzaimah olóògbé jáde nínú sàhíhì rẹ̀ gbèsèlè ní sàhíhì eléyìí túmọ̀ sí pé àtẹ̀tí ọjọ́ àtẹ̀tí ọ̀rọ̀ ọ̀pá wa tó bá dijọ́ tí wọ́n mú sùnmọ́ wa ní òdi wọn mẹ́lì ẹ̀yọ̀ kan táwọn èèyàn máa la ọgọ́kùlàlà oníkàlùkù lọ́fẹ́ bẹ lábẹ́ bòjì kò sí nǹkan tí wọ́n fẹ́ ìdílé ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ngà ìfìyàn yàtọ̀ sí dáná sallallahu alaihi wa sallam tó sọ pé ti sábàbí kí òjì kọ́ wà lórí èèyàn nínú rẹ̀ òun náà ní sàrà àtàbà tí o. Abu Hurairah radiyallahu anhu ọ̀sọ̀ muhammed ọlọ́mọdé Muhammad sallallahu alayhi wa sallam ọmọ sọ nínú àdìsí kan onísàbọ̀kọ dirhaman mi'ata alfi dirhamin فقال رجل وكيف ذلك يا رسول الله قال رجل له مال كثير ní ẹsẹ عرضه مئة ألف درهم تصدق بها ورجل ليس له إلا درهمان فأخذ أحدهما فتصدق به رواه الإمام النسائي وابن حبان بسند صحيح النبي محمد صلى الله عليه وآله وسلم قل يا قضى كما بولي قضى كما بولي أبدان أبدان أبدان قضى قضى كما بولي أبدان أبدان قضى arákùnrin kan náà nílẹ̀ Ànábì sallallahu alaihi wa sallam ọ̀nà àwọn oníkọ́bọ̀ kan gbà torí ọgọ́rùn-ún ẹgbẹ̀rún kọ́bọ̀ torí Ànábì Muhammad sallallahu alaihi wa sallam Ànábì dáhùn ó ní arákùnrin kan ní ọlọ́wọ́ bá fún mi owó tọ́pọ̀ tábíà ọwọ́ amú nínú owó tọ́pọ̀ yìí ó mú ọgọ́rùn-ún ẹgbẹ̀rún kọ́bọ̀ nínú owó kọ́bọ̀ ẹ̀yọ méjì péré lónìí ọwọ́ amú kọ́bọ̀ kan nínú kọ́bọ̀ méjèèjì òun ti ṣe sàrà kọ́bọ̀ kan ti àwọn aborí ọgọ́rùn ẹgbẹ̀rún kọ́bọ̀ subhanallah bọ̀dọ̀ sẹ́yìn náà ìyàtọ̀ tó wà láàrin méjèèjì ẹni tó fi hundred thousand naira tó ti ṣe sàrà èlé ní hundred thousand naira jẹ́ ní owó rẹ̀ owó tatẹ́rẹ́ kan látẹ́ni bọ́wọ́ tó tó dàkà nínú ẹgbẹ̀rún owó tó ní eléyìí kúmọ́ òun á mú one naira ó sì fi sàrà àwọn àwò kí ni wọn náírà jẹ nu dúkìá yín ó ní dàjì gbogbo dúkìá mi táwa lè fi ra wọn ẹni tó fi dàjì dúkìá tiẹ̀ tó fi fi sàrà àtẹni tó fi ìdákanú ẹgbẹ̀rún tó fi fi sàrà bì ìdákanú ẹgbẹ̀rún ọba àti ẹkọdù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tá a bá wò sí gbogbo dúkìá rẹ ẹgbẹ̀rún kankan ìdílé tó fi jẹ pọ gbọ́dọ̀ fojú dira rẹ ọgbọ́dọ̀ fojú dira rẹ rẹ sí yọ gbalada rẹ lọ́dọ̀ lọ nígbà tí wọ́n sì ní kan náírà lọ tí wọ́n lè fi fi dáadáa yẹn wọ́n náà gbalada rẹ lọ́dọ̀ lọ. àwọn awòwò kí kan jẹ́ gbogbo dúkìá rẹ̀ yòókù ababa ike gbogbo dúkìá tó ní láyé ni ló gbé kalẹ̀ ìtumọ̀. ọ̀rọ̀ ga púpọ̀ lọ́dọ̀ lọ ẹni ẹgbẹ̀rún ọgọ́rùn-ún mílíọ̀nù ló gbé kalẹ̀ kí jẹ́ nínú dúkìá rẹ̀ nínú àjẹsí ìwọ náà gba aládàá tiẹ̀ ṣùgbọ́n kò ní kú sẹ́ni tó fi dájú dúkìá rẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ẹlẹ́jọ́ adáfara ọ̀ ejikaluku náà bá ní tẹ́lẹ̀ fi ṣe dáadáa tẹ́lẹ̀ fi ọmọ làkejì lọ́wọ́ ẹlẹ́jọ́ adáfara ẹjẹ́ agbìyànjú láti jọ́kẹ́ nínú ẹni tí ò ní sa àwọn sórí ara rẹ̀ kò kéré rárá rárá lọ́dọ̀ náà nítorí bó ti ṣe kéré máa tọ́ ọ bá wò sí gbogbo dúkìá rẹ̀ ọmọ kọ̀jọ́jọ́ ẹni títí ẹ ti pọ̀ rẹ́rẹ́rẹ́ ó lè má jẹ́ ó lè jẹ́ pé kò tó nǹkan kan rárá torí tá a bá wò sí gbogbo ńtọ́lọ̀ fún ọ̀dà mọ̀ nǹkan kan rárá nù ẹ̀. torí ẹ ọlọ́wọ́ba kọ́rọ̀ wa láti lè máa ná nínú tó fún wa ṣé ní tí ó mú lọ síwájú bọ́ mẹ́nìyà. ẹ wá lábẹ́ òfin ṣẹ̀ríyà kò dúró lórí kánáwó lásán sára àkárí nǹkan púpọ̀ sára àkárí nǹkan púpọ̀ kọ́dà ṣẹ̀ríyà gbogbo dáadáa tó bá ṣe láyè sára وعلى قول جابر بن عبد الله رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم قال كل معروف صدقة ذات تبت لا ينكران وإن من المعروف أن تلقى أخاك ووجهك إليه منبسط أتكلم بأنه بعد أسفل تأخذ بإشارة تقام القضية وما يعلم المسلمين لن تسجد كاتوان قام قضية ولن تسجد كاتوان pèsè ka fàdúró bí ẹni tó tó pa ọwọ́ kó tútúká tí mùsùlùmí gbà tó ní bá wa. wà á ń tọ́ sódà mẹ́rin dánilwéka fi ilá ìjà ríkà kọ́dà mú nínú omi tí wà ti pàṣẹ lọ bá omi tó ti pàṣẹ lọ abá náà dà sínú torí òróró mi gbà bó ti tutù sí lánàá kò sì gbómi sẹ́nu akọ̀rọ̀ dípò fún mi ó tiẹ̀ wá wà fún náà wọ́n ti gbómi sínú dúrọ́ọ̀mù ọgbà sínú bàtíà ọgbà sínú báàbù ọwọ́ amú nínú omi tí wọ́n ti gbà ọ̀sẹ̀ bálàdàdì rẹ̀ sàrà ní lábẹ́ òfin ọlọ́wọ́ bá wa. torí ẹ tí wọ́n á lé òkun tó fi sọ pé wọ́n ní ti sàrà kí lọ́wọ́ ò ti fọ́ tí wọ́n fi ní ti sàrà àníkò tújú kálẹ́sẹ̀ sàrà ní kọ́ kọ́ ọ̀ràn lọ láti sọ̀rọ̀ kalẹ̀ tààrà ni subhanallah tààrà ni alhamdulillah tààrà ni kọ́dọ̀ oúnjẹ tó ti síyàwó rẹ lẹ́nu tààrà ni ètò àwọn ọmọ rẹ jẹ́jẹ tààrà ni kí ló tọ́ torí ẹ ló ṣe pé á èèyàn bú ni ó lè ní tí máa fi ṣe ni èèyàn bú lásán lásán ni ọ torí sọlọ wọn bá ṣe fún ọ tó lè fi ṣe tààrà ọ̀pọ̀ tààrà ń tà kà àdúgbò sọlọ yàtọ̀ bá jẹ́ ẹ yẹ kó yọ wa tí wọn bá fẹ́ ṣe tààrà ike àwọn nǹkan kan wà tá a gbọ́dọ̀ mójútó pété pé kọ́ ọ̀kan máa ṣe sàrà náà lásán láì jẹ́ pé ọmọ òfin tọrọ mọ́ nínú àwọn òfin tọrọ mọ́ alákọ̀ọ́kọ́ gbogbo ẹgbẹ́ bá ṣe sàrà ọ gbọ́dọ̀ gbọ́ àgbẹ̀yẹ kí ló dé tá à ń ṣe sàrà kí ló dé tá à ń ṣe sàrà tọ́ wọ́n sì ní nǹkan mẹ́ta ni nǹkan mẹ́ta ńlọ́ọ̀fà tá à ń ṣe sàrà alákọ̀ọ́kọ́ ni pé àdánwò lọ́jẹ́ fún gbogbo wa torí pé gbogbo wa ní ìsìtọ́ máa ń sẹ fẹ́ràn lọ kò sẹ́nìkan nu wa tí ọ̀sẹ̀ fún wọn fẹ́ràn lọ torí pọ́lọ́ mẹ́jọ aṣọ́rí ibú ọ̀dà ẹ fẹ́ràn lọ tọ̀ sẹ́ẹ̀sì fẹ́ràn owó àbẹ́ fẹ́ràn owó àtàlùkọ́ sọ pé olùlòsì èèyàn olórí ibú èèyàn náà ní fẹ́ràn owó ọ̀dà tìbọ́lọ̀ ti ròyìn wa tẹ́lẹ̀ náà ẹ lè parọ́ gbogbo eléyìí torí pọ́lọ́ ni wọ́n sọ ìbò náà máa lẹ́ ṣùgbọ́n ìjẹ́mà

ẹ sọ pé kí ni wọn náà jẹ pọ́ńtà lọ sí sẹ́kọ̀ orí wàhálà kan ṣe kí wọ́n tó rówó bẹ́ẹ̀ ni wọ́n yá táwọn èèyàn lẹ́nu. tọ́ kìí sì ṣe gbogbo ẹni tó bá mọ ẹsẹ̀ ṣe máa rówó àbẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ àwọn èèyàn ti ń jìyà jì mí lọ wọn ò rí tó ń tẹ̀yìn rí torí bọ́lá ń tó pín nǹkan rẹ̀ àfi kéèyàn máa wòran. àwọn èèyàn wà àkọ́rọ̀ wọn tó ṣe pé òun gan kò lè káyé pọnpọ́n tó wù tọ́lá wá ru gbogbo kọ́ńtẹ́ẹ̀nì náà tán gbogbo wa ìmọ̀ sí wa ni kò lè gbàdú one thousand naira lọ. ẹ̀yin kúmọ́ ọlọ́run ò sí léyìí tàbá òfin kíkẹ́ máa ń pọn pákáyé. ó sì ṣe é ṣe kọjá pé ọgọ́rùn-ún ẹgbẹ̀rún ó kéré nínú ìtàlẹ̀ mú wọlé lọ́jọ́ kan. ṣé mímọ àṣẹ wa wà ní àbọ̀gbọ̀n wa ní yé ṣe mímọ àṣẹ kìí sì sọgbọ́n wa àdánwò. ọ̀dà owó tẹ̀yìn ọlọ́run bá fẹ́ mú nínú rẹ̀ kẹ́ ẹ fi fẹ́ni tí ò tó yín kẹ́ ẹ fi fẹ́ni tó ṣe é pé ẹ ń ṣe wàhálà ẹ ń jìyà ìníye ṣùgbọ́n kò rí nǹkan kan tó tó nǹkan kan nínú wàhálà rẹ̀ àdáwò lélẹ́yìí ẹlẹ́ẹ̀kejì nínú àti ṣe sàrà ó náà nípa àwọn burúkú kan wa àwọn kan bẹ lára kálukú kò síbẹ̀ tẹ̀sí ọ̀rẹ́ lòmíì lọ́wọ́ bí ìwà ahun ìwà ahun ìwà ìpa akẹ́lẹ́mọ́tọ́rọ́ ìwà àìfẹ́rẹ̀rẹ̀ fọ́mọlàkejì gbogbo irú àwọn wàyí ń bẹ láwọn mìíràn kò sí ọ̀nà kẹ́sílẹ̀ bọ́ lọ́wọ́ àwọn ìwà burúkú wọ̀nyí àfi kẹ́ ẹ máa ná nínú tọ́lọ̀ fún un nítorí pé ẹni tó bá ti ná nínú tọ́lọ̀ fún un àwọn ọmọ ìyá ìyà burúkú yẹn ọmọ àti sílẹ̀ yọ máa tún sílẹ̀ yọ máa tún sílẹ̀ torí láti orí owó kékeré wàláhì ẹni mọgbà tẹ gbìyàn lówó tọpọ inú yóò sì máa dùn dọdọ lọ. ṣùgbọ́n tí àbá ti lè yọ owó kékeré fún yàn ìtẹ́nu yín náà yọ wàá fún yàn lówó tọpọ. ìwà ahọ́n ètò ìbátìyàn jẹ́ ìdí nì lóbi jẹ́ pẹ́ni tọ́lọ́ wọn bá bá ti lè rọ̀ tó bá ti lè ṣe sàrà ìwà burúkú yìí ìwà tí ìbátẹ́ni jẹ́ yìí yọ yóò máa yá yóò máa yá ìròyìn yóò máa dáa èèyàn dẹni tó lawọ́ èèyàn dẹni tó lawọ́ èèyàn ní fẹ́ gbọ́ pé à ń jẹ nìkan àfi kéèyàn kọ́ bá kù èèyàn ní fẹ́ gbọ́ pé ìlú pẹ́ nìkan àfi kéèyàn kọ́ bá kù subhanallah. ẹlẹ́kẹta òun náà ní pé ìṣe ni wọ́n ní ká máa ṣe sàrà kálíbà fi dúpẹ́ fọlọ́ lórí ìdẹ̀ra kó fún wa lówó ìdẹ̀ra tọ́lọ́ ṣe fún wa yìí màmá wa kọ́ ló ṣe fún wa ìlú tẹ̀gbẹ́ tẹ̀gbẹ́ kọ́ ló ṣe fún yín ẹnì kẹsẹ̀ sì kọ́ ló ṣe fún yín ọlọ́run ọbẹ̀ lẹ́dàá yín. nítorí pé èèyàn iná bàbá dé lówó tó ń padà jẹ́ tálákà èèyàn àwọn ẹ̀yà ni wọ́n di olówó ńlá ìwọ́n tó ń jẹ́ tálákà ńlá ọ̀pọ̀ èèyàn téèyàn á máa fi rí iṣẹ́ téèyàn fi dolówó ṣe ṣùgbọ́n kàkà kó fi rí towó ṣe òṣì rẹ̀ ló tún lé sí. ọba kò lè lówó láéláé kò lè lówó láéláé ẹ wá sọ pé ẹ láàrin ẹ nǹkan dojú sú ni o ẹni bá pèèyàn kò lè lówó láéláé táwọn tó ni bẹ́ẹ̀ ni ọlọ́run pè wọn ṣùgbọ́n wọn ò lówó wọ́n lówó gbọ́nà orí bú ọwọ́ àkùsí wa náà lọ́wọ́ sọ́wọ́ fẹ́ lówó orí bú àbí torí rẹ ni wọ́n fẹ́ ní. nítorí pé máa ti dáta láwọn ní bí gbogbo ọ̀nà oríṣiríṣi ọ̀nà kí lè gbà láyé kí fi lówó àwọn gbọ́dọ̀ gbà kọ́dà tó ti pé àwọn fi fẹ́fẹ́. wọn má lówó ọmọ wọn yà ni torí ẹ ló ti jẹ́ kí ẹni tọ́nà wọn bá fún lówó kò lè lówó tó ti dé ẹni ibu tìbẹ́ yìí náà èèyàn méjì lọ́lọ́ bá àwọn olórí ibu pé ọkọ bọ̀ ṣògùn owó àwọn ajẹ́fẹ́ nìkan kọ̀ jẹ́fẹ́ nìkan àtòlù bá kọ́lẹ̀ tí ó ti túwájú pé lóye ó lówó owó ibu kàkà kó òun lówó tó ti pé yóò máa tó tọ̀ kí o lágbádá ló mú mi lọ́bẹ̀ o lágbádá ló mú mi lọ́bẹ̀ yín ẹ má wọ́n rẹ o à wọ́n má wọ́n rẹ bá wọ́n pé kí kà wọ́n kí lọ́ọ́ kà wọ́n wá wà lọ́ọ́ kúrì ọjọ́ bó ti jẹ́ bó jẹ́ láwùjọ Yorùbá àwọn ọ̀gbà lórí ìjà ẹ ẹ ẹ dàgbà pé ọmọ ẹgbẹ́ òmìnira òkúkú gbá. ìyọ gbàgbọ́ yorùbá náà àwọn ọ̀gbà fọ́nà àwọn ọ̀fẹ́ nìkan ló. àwọn máa ń wò pé gbogbo ọ̀gbọ̀n owó náà ni ọ̀gbọ̀n owó náà ni àjàjà kò tiẹ̀ wá lówó kókó kékeré ó ní ah, ìgbésẹ̀ dákun ni. ta ló dákun ta ló dákun subhanallah torí di eléyìí ìdúpẹ́ fọ́nà lórí ìdẹ̀ra fọ́nà ọ̀sẹ̀ fún yàn lódodo ẹni tó bá lówó ogún wọn ò lè ná sí sọ́lọ̀ gbogbo ẹni tẹ́ rí kọ́ lọ sóògùn owó ni àwọn ò lè ná sí tọ́lọ̀ kò lè fún àyàn lọ láíláí kò lè fún àyàn lọ láíláí kọ́dà yóò máa fẹ́ bí kíkí gbogbo èèyàn dàrú kọ́ bàjẹ́ ní kọ́jọ́ pọ̀ nìkan lòun kù lólówó ni ìdí tó fi lọ sóògùn owó náà sọ ayẹ kí ẹbí pẹ́ fọ́lọ́ àbí ọ̀yẹ́ dàbílẹ̀ tọ́lọ̀ ṣe fún yín yẹn bẹ́ẹ̀ náà bá wọn mú náírà mẹ́wàá ìbá mú hundred naira thousand tẹ̀mú ten thousand tẹ̀mú hundred thousand tẹ̀sí ìrànyàn lọ sọ́ àbúrò ni ọ̀hánì ẹ kí tóbi jẹ́ kọ́ aláàrẹ lómi lọ ẹ̀yin sọ fọlọ́ wọn lọ ló dé táwọn náà ní lọ bẹ́ẹ̀ lọ́n tààràtààrà. ẹ ọlọ́run ọba tó fẹ́yìn o ó fẹ́yìn mu ọwọ́ aníkàwé lómi wa ibi tẹ́ ti àbí ibi tẹ́ ti forí bákan náà nínú àwọn ẹ̀kọ́ tó òun náà lè fi owó tó fẹ́ fún yàn ọgbọ́dọ̀ fi owó tó mọ́ ọ owó tó dá èyí tó wọ haram ìyẹn ni pé bàbá tó lọ sí owó owó orí rẹ kọ́ là ń sọ̀rọ̀ lónìí à ń bọ̀ wọ́n lè tiẹ̀ ó rí bó fòfò rí ibùtú láyé àtàkùn yà mọ́ àwọn tó lówó tó dá là ń sọ yìí owó tó dá tó jẹ́ owó tó jẹ́ pé òfin wọn ni wọ́n fi rí owó tó pé wàhálà wọn ọlọ́dún yàtọ̀ sẹ́ni tó ń ta gbó yàtọ̀ sẹ́ni tó ń ta gbáná àwọn òbí lẹ owó tó dá owó tó má ilé àmà ṣiṣẹ́ sàrà kí sọ wọ́n gbájúẹ̀ kí sọ wọ́n lè kí sọ wọ́n fọwọ́ náà kí sọ wọ́n jìbìtì owó tó dá owó tó má ilé àmà ṣiṣẹ́ sàrà torí ẹ tábà tó ma fọ owó rẹ owó burúkú ni owó tẹ̀ ń pa látàrí tẹ̀ dálé aṣẹ́wó lẹ̀ gbogbo ẹjọ́ bá ti wá ṣe bìlá owó tí ń san iná lówó sẹ́yìn ìdíjọ́ lówó kò ní dá fowó náà kò ní dá fowó náà irú owó tó ń fi ṣe sàrà àpọ́ nìyẹn. bákan náà yọ lówó èlé sẹ́yìn gbowó èlé lọ́wọ́ àwọn èèyàn kò ní dá fowó náà irú owó tó ń fi ṣe sàrà àpọ́ nìyẹn. ẹ máa wọ ẹnìkan lu kan ó ń pè lánàá ó ní òyáwó owó tó ń yá ó jẹ́ one million five hundred thousand naira. wọ́n sì sọ fún un ipe three million naira ló wọ́n fi san la hawla wala quwwata illa billah ẹ mà pé yìí lábẹ́ òfin ọlọ́run tó bá lé kọ́bọ̀ péré èlé ni ẹ bọ́ lọ́n pàdé báwo wá ní ìlọ́po lóògùn irú nǹkan òun á sanwó yìí títí títí tí ó nígbà wọn fún ní one point five million tó ń tún bẹ́ẹ̀ bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ pé ẹ mẹ́jọ wọn san three million dípò rẹ̀ wọn lọ dà àwọn yà á ti rẹ̀ yọ san two point seven million two million seven hundred thousand èlò ló lé o ó one million two hundred thousand níbo làánú wà ẹ̀yìn ìka ẹ̀yìn ìka mọ́tò níbo làánú wà báyìí ọwọ́ àlọ́ ń sanwó yìí òun san two million five hundred and fifty thousand two million five hundred and fifty thousand wọ́n á ní kí lẹ́sẹ̀ ó náà ṣe ó ní mọ́tò ló ń fura transporter lọ wọ́n ní ah, ẹ̀wà yìí wá sẹ́rú ẹ̀wà yìí wá sẹ́rú gbogbo adúlé èrè sẹ́yìn ọ̀gá ti jẹ ẹ̀wọ̀n sọ fáwọn ọ̀daràn wọ́n ní àyẹ̀dá ah, kan ṣe sùúrù ọ̀rọ̀ sí ìfẹ́ wọ́n ní torí gbàgbà wọn san two million five hundred and fifty thousand tán ó one hundred and fifty thousand làgbọ́ yẹ̀sìn islam wa dé sáwọn làwọn á mọ̀ ìpè àsowó èlé haramu àti èèyàn lè gbárù rẹ̀ kó sórí rẹ̀ láyé àtàlùkìyàm òun á lọ bá wọn tẹ́jọ́ lówó èèyàn kan náà ni mùsùlùmí lọ náà ọ̀daràn ni òun á lọ bá wọn sọ fún pítọ́ àgbẹ̀yẹ̀ ẹ̀sìn islam ni òsínfò ń tẹ́lẹ̀ tó ń fi yáwó èlé àgbẹ̀yẹ̀ tí wàá dé báyìí ẹ dákun èyí tó kù ẹ yáa rẹ̀ fún mi ó ní láéláé ọ̀pọ̀ òun lè yáa rẹ̀ fún òun àwọn sọ fún àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam ń lọ àwọn ẹ̀rọ kan bá ń bá bàbá lágbájá sọ̀rọ̀ nǹkan bá bá lọ́dà wa pọ̀ nǹkan bá bá lèmi náà ti ṣe wọ́n wá ní kọ́ yá pé yòókù àwọn náà bá sọ fún aráàmù ní gbogbo ìjẹ́ gbangba aráàmù ámbọ̀dù wọ́n sì ṣe tó kù lọ́ba ní ẹnìkan mọ̀ sí wáàdì fún wọn ẹnìkan mọ̀ sí wáàdì fún wọn wọ́n gbowó òun yóò pèsè sí ní jálẹ̀tì. ebi tó ń lè ṣe tí ọba ní sanwó olùkọ́ fowó ti kó gbowó káwọn dáná ẹ́ la hawla wala quwwata illa billah lẹ́yìn tó ti sa dúró owó yìí adúró owó èlé yìí ó ní tó bá dé kọ́bọ̀ lọ́yà gbówó àwọn dáná sí i orí bẹ́ẹ̀ wà ní wọ́n wà wọ́n ní wọ́n gbọ́dọ̀ dáná sí mọ́tò rẹ̀ o kò jó yọ o òbí ẹni náà dá tí wọ́n dáná sí mọ́tò rẹ̀ o ní tí ní pé gbogbo bí tó fẹ́ gbé ọ lọ láyé kó gbé ọ lọ wọ́n ọlọ́kadà wọ̀nyí torí pé àwọn èèyàn ń gbà mí wọ́n lókàl wọn lajú náà wọ́n ti rí wọn yàn jẹ́ kò síbi tó gbé ọlọ́lá yìí wọ́n lóhùn yìí kí ló dé sọ̀rọ̀ pé báǹkì gan tọ́gbẹ́ ìyá àti bàbá rìbá tó bá ti báǹkì lọ́ba jẹ lówó nì tó ti wá pèlè sí lórí ọwọ́ padà ṣẹlẹ̀ pé ẹ lówó bẹni sọ́mọ́ báńkì ọ̀kọ̀ọ̀kọ̀ lọ lu yóò kọ̀kọ́ yóò kéde pé wọ́n lu ilé yín gbàgbó ilé tẹ̀sí dúró gẹ́gẹ́ bí ìhàlẹ̀ tọ́ba tó bá yẹn wọ́n ti lẹ́wọ́ lọ bá báńkì pé tọ́ tẹ́lẹ̀ náà owó tẹ́ jẹ́ owó tẹ́ yá gẹ́gẹ́gẹ́gẹ́ one million náà ní three hundred thousand wọ́n ti wá sí èlé ti mórí rẹ̀ gbọ́dọ̀ ó ti fi three million lẹ́wọ́ lọ bá báńkì pé gbogbo yẹn tó tẹ́ gbà ọ́ two million náà rí o sọ́ọ̀bà ẹ̀rẹ́dì yókù fún ẹ̀rẹ́dì rẹ̀ o torí pé ẹ̀ ní sọ́ra ayédowó wọ́n kàn pé board of directors fún ìpàdé àwọn abẹnugan báńkì tẹ́lá ti kàrí pé èlò náà lórí orí two million ẹ̀pà yòókù rẹ gbélé rẹ fún járí kọ́ máa lọ. ìlú ọ̀dà ti wà fún àwọn ẹ̀yìn ọ̀jẹ̀ tẹ́lẹ̀ náà ẹ̀bí ẹ̀jẹ̀ náà ní ìsìn wọ́n ti ti ìwọ̀n ọ̀jẹ̀ eight hundred thousand péré láti wá pé bàbá ọ̀daràn kan tọ́wọ́ aṣọ pé dandan bọ́ bá kú kọ́ bá àfi káwọn ọ̀daràn súnmọ́tò rẹ̀ wọn ò bí dà kí gbé wọn náà lọ́bẹ̀ radiyallahu anhu eléyìí tí Imam Muslim gbé jáde òní inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiba dájọ́jọ́ ọlọ́wọ́ bá tọ́gbà ọba mímá ni o kò ní gbà kankan àyàfi nǹkan bá má owó yín gbọ́dọ̀ jẹ́ owó tó má kọ́lọ́wọ́ tó gbà ọlọ́wọ́ yìí gba owó tí ọ̀ dáa nínú ẹ̀kọ́ tẹ tó gbọ́dọ̀ mójútó tẹ́ bá ti sàrà òun náà ni pé èyí tó dáa jù nínú owó tẹ̀sí nífẹ̀ẹ́ sí jù ní ká fi ṣe sàrà èsì tí ọ̀dà owó tó yẹ pé ó ti já méjì wọ́n ti lẹ̀ títí títí títí lílẹ̀ nǹkan ti gbà fọ́lọ̀ lẹ́wọ́ ayọ̀ lẹ́wọ́ à ń fún yàn pékin gbọ́dọ̀ jẹ́wọ́ sílé náà ni ètò ti lálálálá títí tá àrílà ojú rẹ̀ mọ́ lẹ́wọ́ á gbé fún yàn ọlọ́mọdé gbọ́dọ̀ jẹ́ kóúnjẹ náà lẹ́fẹ́ fi ṣe sàrà èyí tẹ́yìn ti jẹ tẹ́tí fọwọ́ gún lẹ́wọ́ á ní nígbà tó gbóná fẹlifẹli fẹ́ ń bu lórí náà ẹ lọ fẹ́ ni tẹ́ bá fún ẹ bá náà kẹran sí kọ́mọ́jọ pé wọ́n ti jẹ́ ní kẹ́ ẹ gbé fún. aṣọ ọlọ́run mọ̀ yàtọ̀ fẹ́ lómi ní lápàtì èyí tó ń wò pé ha aṣọ yìí jọ ọdún ní wọ̀ ẹ lọ gbé fẹ́nìkan. ẹ wà á rí tọ́lọ̀ ń sòfẹ́ yìí náà èyí tó dáa jù nínú owó yìí kẹ́ ẹ máa fún òkè sì tí ò ọlọ́ọ̀ni èyí ọ̀dà ni wọ́n yẹ mọ́jọ jẹ́ pé lẹ́ẹ̀ máa gbọ́ àwọn èèyàn èyí ọ̀dà gbogbo kòkòrò kà títí ń jò lẹ́yà ní gbélé èyí tí ò jò ńkọ́ tí fún wa ń gbà nǹkan kọ́ọ̀pù awo ó ti fọ́ méjì ó ti fọ́ méjì ẹ̀yà kẹ́yìn ọmọ àti débi tó ti ẹ̀yin náà ti ti ma èyí tí ọ̀dà wọn ò lè fún náà kẹ dá àyàbí tí bá sùn yín lójú wọ́n fi kọ́ pọ̀ nǹkan léwé wọ́n pọ̀ léwé wọ́n ní ẹgbàá yín la fún tọ́wọ́ kó wọn fẹ́ ti lójú lọ fi ìyàwó dé ní ń tu ń tu àfa búrẹ́dì tó ti bu ti bu la hawla wa la quwwata illa billah. ìwọ náà ọba ti gbà àtẹnu wọn náà dìde rin àmọ́ gbà wọn pọn lórí ńkọ́ lójú ọgbà ọlọ́ọ̀lẹ́yìn náà lè gba arú àti dábàá sun yín lójú kí ló dé tó fi jẹ́ pé irú rẹ̀ lẹ́yìn náà máa fáwọn yìí nítorí ọba ti gbà ní bóyá kò lè bóyá ní tọ́ dáa rí láyé tọ́ dáa bákan náà nínú ẹ̀kọ́ tó gbọ́dọ̀ sọ oníkẹ́ gbọ́dọ̀ sí sàrà fún yẹn torí bá tèrè gún sí kẹ́lí bá ní lára ẹ̀yìn akọ́tọ́ wọ̀ ẹ̀yìn mọ́ bọ́ sí lọ́rùn bàtà tó rí tọ́wọ́ ẹ̀mí náà mọ́ fún àbí orí nǹkan dá o kẹ̀kẹ́ tí ń gbìyànjú mọ́ fún o á la hawla wala quwwata illa billah ẹnìkan ni tó bá ti jẹ́ bẹ́ẹ̀ èèyàn abúlé o èèyàn kéèyàn ni èèyàn kéèyàn ni ọlọ́run bá ní yá wọlé bí láàmú láàtọ̀ bọ́ pẹ̀lú sadaqatukum bil manni wal adha ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má fi règùn àti níní lára bàtàrà yín jẹ́ nígbà tó ti mọ̀ kó òní òní òní sẹ́nu rẹ̀ ń dédé síbí kó o tètè mékè kí ló gbìyàn ní nǹkan sí. kò sì sí tàbí ṣùgbọ́n gbogbo èèyàn gbogbo èèyàn sẹ́nu dá ń bẹ lára rẹ̀ tó bá ti lè mọ̀ ẹ́ pé nǹkan tó fẹ́ bọ̀ mí yìí ó tèrè gún lórí ẹ̀wà láìpẹ́ nígbà kò ní gbà ẹni tí a bá rí tọ́ bá rẹ̀ ẹni rẹ̀ ti kú wọn ò tí ì gbé sí i torí ẹ̀ kò ní lárí bí ti wùlé kéré mọ torí tó bá ti sí wọn náà kò ní dùn mọ́ báwo á nìyẹn fẹ́ ṣe sọmọ làkejì gbogbo orí tó bá ti fẹ́ sí yẹn tó bá sí règún lórí ẹ̀ fọ́ọ̀mù nǹkan rẹ torí tó ń tẹ̀lé abámọ̀ kò ní gbà ọlọ́sìn ní ṣíṣe bẹ́ẹ̀ gan ibà tààrà ní bákan náà kò tún máa ní lára torí ìnínilára ní règún ìnínilára ní règún ẹlòmíì ò lè tó orí kẹ́nu rẹ̀ dákẹ́ tó orí rẹ̀ kí ni wọ́n fẹ́ fi ṣe tí wọ́n gbàgbé pé kó tó sori fún nìkìnnì ń sáyé irọ́ lásán sí ọ̀rẹ́ láì torí ẹ̀ gbogbo ìṣe bá ti fẹ́ ṣe fún yẹn tẹ́ẹ̀bá ti ní fẹnu tẹ́ẹ̀bá ti ní panu nímọ̀ ẹ má wùlẹ̀ sí ẹ má bàrà yín lówó jẹ tọ́wọ́ tẹ̀ náwó yẹn dànù ni wàá ti jìyà lọ́dọ̀ lọ wàá ti jìyà lọ́dọ̀ lọ torí pọ̀ bàrà ni ọmọ làkejì rẹ torí ọ̀dọ̀ wọ̀ wà ó bákan náà wọ́n ní èsì lọ́yọ̀ kájọ yìí pé tẹ́nìkan bá sọ̀rọ̀ ọ̀ràn lọ́wọ́ lọ́wọ́ wa kọ́dà gẹ́gẹ́ bí olùmọ̀yé ti ṣe sọ. wọ́n ní sọ̀rọ̀ ọ̀hún ìdá máa jẹ ìtọ́hu mọ́tẹ́sẹ̀lélá kẹ́ẹ̀nẹ́kẹ́tọ́ péye lẹ́rì àǹtẹ̀sà ìlò. wọ́n ní tó bá wá bà láti sọ̀rọ̀ ọ̀ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ wàá rí lẹ́ni tí ń tẹríba bí ẹni wípé ìwọ lọ fẹ́ fún mi nítorí fẹ́ tọrọ lọ́dọ̀ rẹ̀ subhanallah bẹ́ẹ̀ lọ yẹ ká jẹ ìyẹn wàá bọ ọfẹ tọrọ ọ̀ràn lọ́wọ́ bí ẹni tó tẹrí bá fún bí ẹni wípé òun lọfẹ gba ntọfẹ ìwọ lọfẹ gba ntọfẹ tọrọ lọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ rẹ̀ bó ti yẹ ká jẹ nù wọn ní torí pé orí ńlá ni kọlọ wọn fi hàn sí pé ẹni tó ọ̀ràn yẹn lọ kéèyàn fi ọ̀ràn lọ́wọ́ torí wọn nìkan kọlọ wà láyé tọ́lá máa ń tọrọ ọ̀rọ̀ lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ tọ́lá máa ní kó lè ṣe fún orí ńlá lọ́lọ́ ṣe fún ọ̀nà. nínú ẹ̀kọ́ tá a tún gbọ́dọ̀ mójútó ẹlẹ́karùn-ún òun náà ni kẹ́ ẹ fojú gbé kíntẹ́ fọ́mọ́lá kejì ẹ má bàbàrà rẹ̀ ẹ má fojú bàbàrà rẹ̀ ẹ má sì jẹ́ ọjọ́ ilé kú. ilé kí ilé tó bá lè fún yà kò sí mẹjọ tọ ojú nítorí pé kí nǹkan ọmọ àti ọmọ lójú ẹ èmi mọ fún ládùúrú fún mi yìí. bí máa ṣe sábà bí kéèyàn ọdẹ ní tí ó parun ní sì máa bá téèyàn jẹ kò níye tí mo fọ́ oúnjẹ ta tọ wá àbí kí ló ń sọ tí ó dùn lẹ́nu ẹ òwe lò á lò ó náà kò níye tí mo fọ́ ọ sẹ́nu pé mo fi ìbàdàn mo fi ìbàdàn ó ti jọ́ lójú mi tí máa sọ fún ọ ẹ̀yin náà lọ́wọ́ ẹ̀yin lọ́jọ́ ọ̀rọ̀ pé yé wa torí pé ẹ̀yàn ọ̀fẹ́ kéèyàn ọmọ ẹ̀fẹ́ kéèyàn ọmọ nítorí ti gbàgbé ìjẹta ni ọmọ ti gbàgbé torí ẹ̀ àwọn olùmọ̀sá ike láyé tó mọ́ máa ń fún ilé abẹ́fẹ́ láti fi mú ọ gbogbo dáadáa tẹ bá ti fi yàn láyé gbogbo dáadáa tẹ bá ti láyé ẹ̀ẹ́ni ní ẹ̀ẹ́ni ní ẹ̀san tó pé lórí rẹ àyàfi tẹ bá lè fi nǹkan mẹ́ta yìí alákọ̀ọ́kọ́ tẹ fún yòó tẹ fi dúkèrè dáadáa tẹ sẹ́wọ̀n torí ní òjò kẹ́lẹ́ ṣe tó jùlọ. wọ́n ti àjíìrò kẹ́sì tètè ṣe tẹ́ ẹ bá ní àǹfààní àti ṣe dáadáa ẹ tètè kán lójú kẹ́ tètè ṣe nítorí tẹ́ ẹ bá kán lójú kẹ́ tètè ṣe dáadáa yẹn padà dínkù. ẹ̀hẹ́n ní ṣe dáníkan máa ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ yín tẹ̀sí ní àǹfààní àti ṣe fún lẹ́sẹ̀kẹsẹ̀ ṣe fún lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí pé ṣe kọ́jọ́ tó bẹ̀ ṣe kọ́ bá kún five thousand lẹ́sùn tẹ́ bá ní padà wá nírọ̀lẹ́ pẹ̀lú ògbó ọlọ́run ẹ ti máa ronú pé ń three thousand ní fún tó bá lè wálé tó bá lè wálé áfírí three thousand ní ọgbà lọ́ba tẹ̀sí aago márùn-ún lọ́ba di one five déédéé magreth ló dé ẹ̀bà yẹ one thousand fún pé ẹ ságbà ẹ máa wo ojú rẹ̀ tó bá ojú pé ó ṣiṣẹ́ sí mi lápò subhanallah àbúkọ́ akẹ́lẹ́ tẹ̀kẹ́tẹ̀ lọ́ba fún wàlẹ́ òde jẹ́ five thousand lẹ́yọ̀ bẹ́ẹ̀ ni mọ̀ pé yọ̀wó torí ẹ̀ wọ́n ní ká tètè ṣe ẹlẹ́kẹta pẹ̀tọ́rọ̀ gbogbo dáadáa tẹ́tẹ́ ṣe ẹ̀bù láti rí ẹ má ṣe ní kárí mi ẹ má jẹ́ nìkan kún rí nítorí pé tó wá gbọ́dọ̀ èèyàn lẹ́bà tó ń wá ń tẹ̀yìn wá ẹ ti ṣòfò dànù. Ah, ọmọ náwó ọ̀rọ̀ owó tó fún ẹnìkan ń dòní oṣoojú oṣoojú mi nígbà wọn fẹ́ fọ́ sọ nìyẹn àti dànù nìyẹn àti ṣòfò nìyẹn kò ní tùmà. ìyẹn ni pé gbogbo dáadáa tá a bá ṣe tá a fẹ́ gbalá á sì gbé pamọ́. ẹlẹ́gbẹ̀fà nínú ẹ̀kọ́ sẹ́ni tó ṣe sàárà òmòjútó iná ní sọ̀jírí ìdúnníyà yẹn ní kájẹ́ ni tí ó làá fọ̀mà káṣe nítorí tọ́lọ́ àgbọ̀dọ̀ ṣe nítorí èèyàn torí níta bá ṣe nítorí tọ́lọ́ ló máa ń sẹ́k níta bá ṣe nítorí tèèyàn kò síbi tẹ́ẹ̀tì gba aládà rẹ̀ ayé ìnà iṣẹ́ tá bá sì láyé kò lè jẹ́ gbígbà àfikán ní ikhlas kó sì déédéé pẹ̀lú lànà Nabi Muhammad sallallahu alayhi wa sallam. tọ́ ẹlẹ́ẹ̀keje kẹ́ ẹ pàkíyèsí pẹ́ni tẹ́ fẹ́ fi sàrà yìí fún wọ́n ń bẹ nínú ẹni tí máa jẹ́ kí sàrà ọ̀gá lọ́dọ̀ lọ. ẹ pàkíyèsí pẹ́ni tẹ́ fẹ́ fi sàrà fún bẹ nínú ẹni tí máa jẹ́ kí sàrà ọ̀gá lọ́dọ̀ lọ. nínú àwọn oríṣi mẹ́jọ tọ́lọ̀ sọ ọmọ ṣe ọmọ yọ zàká fún sàrà àgbàtẹ́fẹ́ iṣẹ́ fẹ́ ṣe yẹn ẹjọ́ jẹ́ ọ̀kan nínú orú wa náà. àwọn èèyàn mẹ́jọ yẹn ọlọ́ni والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله والغارمين وفي سبيل الله وابن وابن السبيل ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó láwọn èèyàn orísun mẹ́jọ yìí àwọn ẹlẹ́nu ayọ zaka fún aláìní àti aláìní títí ẹ burú ju ta lákòókò lọ àwọn ẹni tí ń ṣiṣẹ́ àti kó zaka jọ àwọn ẹni tí wọ́n ti káàkiri ni wọn ọkàn wọn ti fà mẹ́sìn islam wọn kàn retí kára àwọn lọ́wọ́ kan di mùsùlùmí bákan náà kò máa lo zakat láti fi bọ́kùn lọ́rùn ẹ̀rù bákan náà wọn fi san gbèsè sẹ́ni tó jẹ gbèsè wọ́n fi sabilillah á sì máa lò láti láti ra nǹkan ogun wọ́n fi ní sabil àti àwọn jagunjagun àti àwọn ọmọ ojú àná arìnrìnàjò tí ò lówó tó fi tẹ̀síwájú ma. faridatan min Allah wallahu ọ̀bọ̀ ọlọ́gbọ́n adékítà àgbàtì sàrà náà káwá láyìn àbí tálákà táyì ní tiẹ̀ tó ti tálákà kọlọ̀ a lè fi zakat káfíra ẹrú bẹ́ẹ̀ náà ni sàrà a lè fi sàrà àbáyà kan gbèsè a lè fi sàrà káfí dá sí jihad fi sabilillah a tún lè fi sàrà a lè fi ran onírìn àjò lọ́wọ́ ṣùgbọ́n ẹjọ́ àtàkì àwọn ata ni nínú wọn alákọ̀ọ́kọ́ á ṣàkíyèsí pé ẹni tá a fẹ́ fún sàrà nínú àwọn aláìní wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń payọ̀ lọ ẹjẹ́ awọ́ ẹni tó ń payọ̀ lọ tó o fi sàrà gbígbà fi ṣiṣẹ́ sí i ṣùgbọ́n mo pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó ń gba sàrà nìsín iṣẹ́ làwọn ti ń ṣe ìyẹn ni pé kìí ṣe ń bára lẹ́ẹ̀fọ́n sàrà kìí ṣe ń bára lẹ́ẹ̀fọ́n sàrà torí ń bára ò ní bẹ̀rù ọlọ́run ẹni tó wá bá yín nìsín tó ní ẹ̀yin gan alára tó ń tó ń tọrọ ọ̀ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀yin tẹ́ bá wọlé oúnjẹ tẹ́ fẹ́ jẹun ẹ̀ lè ná ju one twenty lọ gbọ́pọ̀ jù ẹ̀ lè ná two hundred ẹ̀yin sì yọ one hundred naira ẹ̀ fún tí kò yẹ two hundred naira tó tó ń bá fẹ́ jẹun wọ́n tó òṣìṣẹ́ rẹ̀ ó tún á lọ bẹ́ẹ̀ lómi gbà fún mi ní tí ń fi jẹun àwọn náà fún fifty eléyìí náà fún fifty eléyìí náà fún fifty lójú kan náà ó ti gba five hundred ó tún bẹ́ẹ̀ tán àní tí ń fi jẹun tẹ́ mọ̀ kó ti ìbẹ̀rù ọlọ́run sí oúnjẹ ìjọ òun mọ́ tó bá jẹ́ pé oúnjẹ lè ṣú sí èèmọ́ òtúlówó ẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹni tó níbẹ̀rù ọlọ́run wá láti fún sàrà ẹ ọ̀daràn ẹ má fún ẹ wá ẹni tó nímà tó bá fẹ́ ṣe ẹni tó nímà sàrà pé ń bẹ̀rù ọlọ́run ó sì nímà bẹ́ẹ̀ ni àwọn ọmọ tó wọ́n kọ́ nípa ẹ̀sìn ọlọ́run ọba wa ẹ̀sìn sàrà fún un torí kí ni wọ́n ní sàrà àti bá ti fún wọn yóò ṣe wọn lákin láti tún tẹ̀síwájú lórí ìmọ̀ tí wọ́n wà a sì mọ̀ bá wá mọ̀ ìmọ̀lẹ̀ ọ̀pọ̀ láwùjọ wa sòkòtì náà ti pé tí wọ́n bá wọ́n dá sàrà fún wọ́n dá sàrà fún lórí ìyàwó ìtẹ́ lọ wọ́n á ní ẹ̀ lè fi ráìsì lọ́fọ́ máa lè kí ọmọ ìgbà lè kí ọ̀rẹ́ káàbùkù ìwé sọ̀rọ̀ sàrà àdúrókúta tá à ń sọnù o.

àmọ́ kèsì pé olùmọ̀yẹ́ náà bá yàn sọ̀rọ̀ lọ ẹ̀ńtọ́ mọ̀ èdè sáhùn kọ̀ wá ní ẹ̀ràn lọ́wọ́ torí pé tẹ̀yìn bá ràn lọ́wọ́ ẹ̀ rí pé ọ̀rọ̀ ọlọ́run tó bá èèyàn sọ kò ní dákẹ́ lórí ẹ̀ tó eléyìí ń bẹ nínú pé ẹ̀ràn lọ́wọ́ torí káyọ̀ mi nu wa kò ní sẹ́nu lọ́sàn á ti dá lẹ́kọ̀ọ́ yóò ti wá àbí yóò ti dá lẹ́kọ̀ọ́ yóò ti wá àbí yóò ti láti mọ́tíláṣí mọ́tíláṣí láti mọ́tíláṣí tó nísìnyí èmi wá níta láti mọ́ fẹ́ tí mo ṣe fún wọn náà ni mo ṣe fún bẹ́ẹ̀ mọ̀ pé yóò túbọ̀ ṣe lákin láti tẹ̀síwájú pẹ̀lú sẹ́sìnsìn. sọlẹ́ ìjọba bákan náà ẹ ṣàkíyèsí o ẹni tó ṣe wípé tẹ ẹ bá ṣe ìbẹ̀rẹ̀ abọ́ yá mọ̀ pé àtọ̀dọ̀ nìkan ló kò ní ni tí ọba tó ti ń ẹni ọmọ òkú àtọ̀dọ̀ ọba ló ti wá ọwọ́ nǹkan tí rẹ ti yín náà ní títọ́ ọ̀dọ̀ yín lọ́lọ́run nípa orí ìyá yóò sì dúpẹ́ fún yín parí. ìyá ọ̀rọ̀ iná ọmọ sọ pé áà ah, lágbájá ń bá fún mi lówó ń máa ràn mí lọ́wọ́ a'udhu billah torí gbogbo ẹni tí bá ti máa ń yin nítorí tá a bá ṣe tààrà fún yóò bí i lọ́jọ́ bá fún gbogbo ẹni tí máa ti máa sọ dáadáa nítorí pé ẹfun nítorí pé ẹ̀dá fún yóò bù ẹ má kàn rí wọn. nítorí sọ ọ̀pọ̀lọpọ̀ dè yan búrò jù bá ń lọ torí pé ẹ sì yàn fún tààrà ẹni tí ẹ sì fún tààrà ni níjọ́ tẹ̀ bá ti ti fún kọ́ yóò bù yín lọ́ba sọ́yìn dèyìn abú lọ́dọ̀ rẹ̀. bákan náà kájọ ni tó so yí pé ẹni tá a fẹ́ fún sàrà yìí rẹ̀ ọ̀tọ́ àìní rẹ̀ kò polongo rẹ̀ fáráyé kò polongo rẹ̀ fáráyé kí ni polongo rẹ̀ fara yín apari sọláàtì tà ìparí sọláàtì ó ti di ẹlẹ́gbẹ̀ẹ́ yín jama ẹgbẹ́ mi láyé ìṣẹ́jú kan ní ìṣẹ́jú méjì ìgbà ọmọ ìyá ń súnmọ́ dúró yìí jẹjẹ́ mà tóbi ló lé mi lé àyà tí ń jẹ mí ọ̀pọ̀ ìyá ń jẹ ma ìyá ń jẹ ìyàwó eléyìí ti polówó àìní rẹ̀ mọ̀ fún ẹ̀ fún ẹni bá ti polówó àìní rẹ̀ mọ̀ fún torí iṣẹ́ lòun fi ń ṣe ẹ sì rí ẹ bàtàdé mọ́ṣáláṣí mi jọ́ mi náà ẹni tó gbé bùkátà rẹ̀ pamọ́ yẹn kọ́ lọ́wọ́ bá nìkan òun náà nìkan ní bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ní yahsabuhum al-jahilu aghniya'a min at-ta'affuf àwọn ẹni tí wọ́n mọ̀ rò polówó ni wọ́n látàrí tí wọ́n ń kóra ró irú àwọn bẹ́ẹ̀ ni máa ṣe sàrà yẹn ní tó gbé bá lọ́wọ́ tó ti bá wà ẹ̀ gbọ́dọ̀ fún nítorí pé òun kọ́ kò gbé ẹ̀yìn rẹ̀ pamọ́ ẹ̀ mọ́ fún nítorí pé ìsìláàmù kọ̀ọ̀kan jì kẹ́ máa ṣe bára ẹjọ máa bákan náà. kọjá ike ẹni tó ti sọ̀rọ̀ àfọ̀yọ́ oníyàwó ọlọ́mọ oníyàwó ọlọ́mọ irú wọn ẹsẹ̀ sọ̀rọ̀ àfọ̀ torí pé níbi tí ọ̀nà sí. kọ́mọ́jọ pé dáńfó lọ́wọ́ kò níyàwó kò níkan kọ́ lọ́wọ́ àfẹ́fẹ́. àti kọjá ni tó ti pé àárẹ̀ ló ṣe mọ́lé kéé lé jáde látàrí àárẹ̀ ẹ̀ràn lọ́wọ́ bákan náà ẹnjẹ tó gbèsè ni wọn fi lè ká dojúmọ ẹràn lọ́wọ́ torí tẹ bá àwọn àwọn eléyìí lọ́wọ́ ẹdá yóò pa nínú nǹkan tẹ tún ṣàkíyèsí tó bá fẹ́ ṣe sàrà ẹ ṣàkíyèsí pé ẹni tẹ fẹ́ ṣe sàrà fún ọ̀kan nu mọ̀lẹ́bí yìí tó bá pọ̀ kan nu mọ̀lẹ́bí yìí làwọn nǹkan yìí pé lára òun gan lọ́ọ́ fún sàrà nítorí pé sàrà tá a bá ṣe fún mọ̀lẹ́bí wa àgbàlá dá pa ṣe sàrà àtúngbàlá dá pa ṣokùn ẹbí pọ̀. أقول قولي هذا أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه سلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله فإن تقوى الله وصية الله للأولين والآخرين يقول عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله جذابة ما أو يقوه إلا أن يتيوس سراء فبدأ موجته فعل أو يقوه تاني تيوب تنا بدأ موجته ألا تقول أو يقوه تاني تيوب سراء ونعني كل أمة يقول الله بلدعوه nse ló se sàrà àti ló ṣe lófun ó ṣe ní ti á máa se nítorí pé ọlọ́run ọba fẹ́ fi mú ìdààmú àti ìpọ́njú àti wàhálà kúrò fáwọn aláìní wọ́n fẹ́ fi mú ìdààmú àti ìpọ́njú àti wàhálà kúrò fáwọn aláìní lọ́nà tó fi jẹ́ pé nǹkan ẹyọ kan tó kù tí wọ́n máa sákàkà àti rí òun náà nìyọnu ọlọ́run ọba ìgbà tó lébi ń pọ́ òlékisá lọ ń wọ̀ òórí ti gbé àtìlẹ́yìn tó ń jẹ ti sàrà àfọ̀ ààrẹ ní sakọ ti sàrà àfọ̀ ààrẹ ní ti gbùgbé ti sàrà àfọ̀ kí ni tó kù fún ọmọ kò sí tó kù fún ọmọ dukọ ọmọ sánà àti orí ìyọ̀nà ọlọ́run ọba lọ nítorí pé ọlọ́run ti so orí ńlá fún ọba ètò olóòní ọlọ́run ti pèsè ẹnìkan ó ti ṣe fún ọ torí ẹ̀ ló ti jẹ́ ike tó bá jẹ́ ike ẹni tí wọ́n fún sàrà yẹn ọba lọlé yìí á rí i pé kò wá ní ìtìtorí pé ẹ fún lónìí kọlọ gbọ́n sẹ́nu ọ̀nà yín lọ́la lórí bẹ́ẹ̀ ṣe máa fún mi mo tún retí tòní àwòrán ìlà nítorí wípé ọlọ́run ló ti ẹni tó ràn ọ́ lọ sí ọ ìwọ kọ́ ló ti gbọ̀gbọ̀ fún amọ́dọ̀ gbà bá ti tán láti sọ̀rọ̀ fún yóò tún sèmi fún nínú ẹ̀kọ́ òun náà ní pé ẹni tá a ṣe sàrà fún ọgbọ́dọ̀ dúpẹ́ fẹ́ni tó ṣe sàrà fún kó sì ṣàdúrà fún ọgbọ́dọ̀ dúpẹ́ fún kó sì ṣàdúrà fún kó sì yín nínú ọkàn rẹ̀ dúpẹ́ fẹ́ni tó ṣe sàrà fún ṣàdúrà fún ahọ́n rẹ̀ ló fi ṣe léyìí yóò ti kó pété méjì ọ̀pá ẹnu ẹ̀ máa ọlọ́run ṣe fẹ́mi kì í sí èèyàn kò sí wàhálà kò sí wàhálà ó ní rí mi màá ń jọ mi ó ní rí mi màá ń jọ mi ṣàdúrà fún torí kó sóore fún ọ sì yín nínú ọkàn rẹ fọkàn yín àmọ́ mẹ́jọ ta yọ òdiwọ̀n tó ṣe fún ọ kọ ọmọ bàrà kò gbọ́dọ̀ kéré sí kò sì gbọ́dọ̀ pọ̀ jùlọ. torí àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam tóní la yashkurullaha man la yashkurun nas gbogbo ẹjẹ bá ti dúpẹ́ fún yàn kò ní í dúpẹ́ sọ̀lọ̀. abájọ tí wàá ìmọ̀lẹ́ bá ti wá ó burú jáì eléyìí ti pọ̀ láwùjọ wa bàjẹ́ ọ̀pọ̀ láwùjọ Yorùbá bàjẹ́ àìmọ̀lẹ́.

yóò mọ̀ títẹ̀ báwò kí ló ṣẹlẹ̀ alimami ahmed àti abu dawud àwọn náà gbé àdéhùn ìjáde láyé kúrò lọ́ha mẹ́lá yẹ́sùkúrì náà kò ní lè dúpẹ́ fún lọ́wọ́ ẹni tí o bá ti lè dúpẹ́ fún yàn ẹni tí o bá ti lè dúpẹ́ fún yàn tọ́ nínú pé yẹn ti dúpẹ́ ìníkàmọ́fojú dín tí wọ́n fún wa kí n lọ fún mi tí mo dúpẹ́ fún àwòrán mi là ẹ gbọ́dọ̀ fojú di torí tí ọba jírù rẹ̀ wọ́n náà gbà kò síbi nǹkan fún wa ti lè kéré tó tẹ́tí tí ọba jírù rẹ̀ yọ̀ lọ lálàáfíà ó lè mú ẹ̀mí èèyàn lọ torí ẹ̀ nínú pé èèyàn dúpẹ́ oníkéèyàn má ṣàfojú di sí nǹkan fún yẹn ẹ ti gbọ́dọ̀ bẹnu àtẹlù kí ló fún mi kí ló fún mi kí ló rí tọ̀ dá padà aláìlórí lọ́wọ́. sálẹ̀ nípa bẹ́ńbẹ́ àdéhùn bẹ́ẹ̀ lára tó fọ ẹ àmọ́ ọ̀mọ́ ọmọ kan lè ti ọ̀dà ètò wọn ní náà ọ̀rọ̀ ra bò láṣìírí ọ̀rọ̀ ra bò láṣìírí. tọ́ nínú ọ̀pọ̀ ẹni tí wọ́n gba tààrà oní ẹni kọ́ máa ṣàkíyèsí nípa ọ̀fẹ́ fún ọ kọ́ máa ṣàkíyèsí nípa ọ̀fẹ́ fún ọ torí kọ́ máa lọ jẹ́ pé ní tí ọ̀tọ̀ ni wọ́n fẹ́ fún ọ gbogbo nǹkan náà lọ́nkàn gba sára wọ́n bọ̀ lẹ́lẹ́dẹ̀ ọgbà eh, ebi sára ni wọ́n lọ tà ní ọlọ́run mẹ́jẹ̀ torí gbogbo sọ́lọ́ bá ti ṣe léwọ̀ owó rẹ̀ náà kọ́ èèwọ̀ ni wọ́n ní wọ́n ti kátó ọtí méjì yìí kọ́ lọ tà owó rẹ̀ àwọn fún ọlọ́run mẹ́jẹ̀ kọ́lá tó bá mọ̀ kọ́ tí wọ́n tà tó fọ́ olówó rẹ̀ ọgbọ́dọ̀ gbà ẹni tó ọmọ tó bá díẹ̀ ló ṣe ló fọ́ olówó ọgbọ́dọ̀ gbà ẹjọ́ tó lè lọ́jà tó fọ́ olówó ọgbọ́dọ̀ gbà torí pé àtiwá àtòun kọ́ ẹ̀sìn jọjọ lè lábẹ́ òfin ọlọ. kódà tó bá pé zakati ló fún ọ nínú owó lè ọ gbọ́dọ̀ gbà á ń bọ̀sibọ̀si sàrà lásán. tọ́ owó tó fún ọ ó suni lójú tó wà láàlẹ́ náà bó haram torí pé ọkùnrin yẹn ó máa lọ gbépo láti fi sáájú máa ń gbépo tí wọ́n ti máa fowó rà ó sì tún bẹ́ẹ̀ náà àti máa bẹ́ egbèrè epo òrùkọ́ yẹ wa wọ́n máa bẹ́ egbèrè epo níbi táwọn egbèrè epo gbà wọ́n lọ lójú ẹ̀ sí táǹkà tó wọ́n wá mú ọ lówó ìṣújú ti wọ́ ọbẹ̀ tó wọ́n ìtọ́ gbé wá láti kú ni àbúrò ìtọ́ bẹ́ lọ́nà rẹ̀ tà. tọ́ ọ̀tọ́ bá ti jẹ́ bẹ́ẹ̀ má gbà ọ̀nà mọ̀jẹ̀. ẹ̀yà àdúgbò bá tó tó ọ̀gá gbárù òun ebi tó ń pọ́ ó ti di pé kú ọgbà lójú wọn kele mẹ́ta tí ó sọ mi rẹ̀ dìgbà tó fi rí halal yóò ló fi lè ra òkèlè mẹ́ta bóyá náírà méjì ni náírà méjì péré ńlọgbà ó

ebi ọkọ omi ò ní ọkụ ọkú bọ́ọ̀jà ó rí sẹ́sẹ̀ ńbẹ̀ bó ti ọmọ ọba wọn ti ọmọ láńké pẹ̀lú ògbọ́ ọlọ́wọ́ máa mọ owó wa lójoojúmọ́ eléyìí jẹ bó ti ṣe jẹ́ agbọ́dọ̀ ṣàkíyèsí eléyìí wáyé oṣù ṣàbẹ́ǹ tá a wà nínú rẹ̀ ṣàbẹ́ǹ ti ń lọ sókun báyìí ọmọ ti ń sallallahu wa sallam àwọn mùsùlùmí yàtọ̀ sí Ramadan táwọn ẹbí máa ń kọ́ ẹnu ró nínú rẹ̀ tí ìṣe ẹ máa fẹ́ ró nínú gbogbo àwọn ọjọ́ rẹ̀ láti fi ṣẹ̀ṣẹ̀ fọlọ̀ bí oṣù táwa ń bẹ̀ yìí oṣù kọ́dà ìgbà míì gbogbo ẹ̀ jọ̀mọ́ àsìkò táwọn èèyàn máa ṣe ìdíje ni o ilé ayé wa yìí a gbọ́dọ̀ ṣe ìdíje tán mọ́ nínú ẹ̀ kì í ṣe ìdíje lẹ́sẹ̀ gbọ́dọ̀ tẹ́lẹ̀ ní kejì ọ̀rọ̀ eléyìí ìdíje orí ibú ni táwọn èèyàn ń bá kà ìdíje dáadáa nípa pé lágbájá gbogbo ojú àkínní gbogbo ojú àlùkàmì kò lè má kẹnu rọ́sẹ̀sì fọlọ̀ èmi náà mo fẹ́ bá díje gbogbo àlàní ti láyé èmi náà mo má kẹnu rọ́sẹ̀sì fọlọ̀ gbogbo mande má má kẹnu rọ́sẹ̀sì fọlọ̀ lágbájá mo fura tó kò lè má jìlè òru kọ́ yẹn náà sílà èmi náà fẹ́ bá díje nínú dáadáa yìí lágbájá kò lè má ti sàrà èmi náà fẹ́ bá díje nínú dáadáa yìí láì jẹ́ kó o fira rẹ̀ hàn láì jẹ́ kó o sì mọ̀ pọ̀ ń ń díje ṣe léyìn ní dáadáa téèyàn á máa díje nínú rẹ̀ tí máa ṣe sábàbí kéèyàn ṣoríire láyé àti lọ́la kìyàmù oṣù yìí ẹ̀yẹ ká díje nínú rẹ̀ ká kẹ́nu rọ́ṣẹ̀sì fọlọ́ òdiwọ̀n yìí tọ́lọ̀ balẹ̀ múyàn ṣe tó sì bá wá dá méjì tó sì ṣàbá ń dá méjì bí irú ọ̀túnla kọ̀tọ́ kọ́ wá jẹ́ pígbà náà ni wọ́n wá sẹ̀sẹ̀ pé wọ́n fẹ́ sọ sùúyà wọ́n fẹ́ kẹnuru kọ̀tọ́ ẹni tí ọ̀gá ti máa ṣe láti bẹ̀rẹ̀ tọ́ba wá dá méjì kọ̀tọ́ ma o ti gbé gidi náà fúnra rẹ̀ lọ́ba tán bákan náà ìjọ tó dá méjì kọ̀tọ̀ náà rárá kẹ wàá mọ àwọn àpòrú rẹ kẹ máa fi yan náfìlà kan kò sínú òfin ọlọ gbogbo àwọn àdéhùn tó mú àwọn ọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀. sẹ́mi kó pọ̀lọpọ̀ wọn fúláṣí ti ń dàgbà fáwọn èèyàn rẹ̀ báyìí ní ìsìngbàwó làwọn pàdé nítorí ṣàbàn dídàjì ṣàbàn náfìlà táwọn ọ̀yàn lóru gbogbo àdáda lẹ̀ ọ̀tàkù súnà nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam gbogbo pé láàmú àṣekì ní kanú ẹ̀ tí ọ̀lẹ́rì lọ́dọ̀ ọ̀nà tí ọ̀lẹ́rì látọ̀dọ̀ anábì sallallahu alaihi wa sallam tó fẹsẹ̀ rinlẹ̀ ajẹ́padà dalẹ̀. torí ìdílé níjọ́ ni a lè ṣe nínú oṣù yìí láti gbọ̀n kọ́ kẹ́nuru láti fi ṣẹ̀sìn fọlọ̀. pẹ̀lú àníyàn mo fi ń kọ́ sí anábì wa Muhammad sallallahu alaihi wa sallam. ó ti dá púpọ̀ pẹ̀lú tí ọba ti bẹ́ẹ̀ kọ́ máa jẹ́ sáré. torí pé ṣe rọmọbọ́nà nìkan la a máa jẹ sàárì fún torí kí ni jíjẹ sàárì yóò di kára ó lè mọ́kún láti sin lọ òní jẹ́ kí èèyàn ọkàn jẹ́ni tó ṣe pé yọkàn máa lọ́mọ kára torí bébí bá wà nù ọ̀rọ̀ ìfẹ́ lójú èèyàn ọmọ kára sòtẹ́ ẹ̀ bá jẹ sàárì àrùn mọ̀kùn òtún méjì kí máa polongo kí máa pariwo pẹ̀tọ̀ sọmọ pé lónìí o mọ láníyàn o à láníyàn báwo gbọ́dọ̀ pé yé wa ha so irú eléyìí ẹjẹ ajé ọ̀pọ̀ nínú ìgbésí ayé wa ìjọ mélòó la fẹ́ lò láyé táwọn á ní ṣe dáadáa ẹjẹ á tún ṣe àwọn ọmọ wa lójú kòkòrò rẹ̀ ẹjẹ á ṣe àwọn ìyàwó wa lójú kòkòrò rẹ̀ kó tó wá di pé ìyá àti bàbá wọlé Ramadan tàbí Ramadan tó bá wọlé nàmbà tú láti lélẹ̀ gbèsè nàmbà fẹ́ ẹ wá wò nínú ìdẹ̀ra tó lọ́n ṣe fún wa tí wọ́n bá ti ṣe díẹ̀ nínú oṣù yìí báyìí àrò ti nípalẹ̀ mọ́ yóò ti gbáradì bí Ramadan ọlọ́wọ́ bá wa kó ṣe ní rọrùn fún wa láti jọ́ kan ní ẹ̀ṣọ́ máa ṣe sàrà kó ṣe ní rọrùn fún wa láti máa ṣe sàrà wa lọ sójú ọ̀nà tó tọ́ kó wá ṣe àwọn sàrà bá ń ṣe kó láti gbà kọ́ wa lọ́wọ́ kó jẹ́ kí dáadáa wọ́n pọ̀ láyé kó jẹ́ tí máa sọ gbogbo wa léèyàn di òfo ọlọ́dà kò má fi sàdánwò fún wa ọlọ́dà kò má fi sàdánwò fún wa ọlọ́dà kò tó mọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn Islam lọ láwùjọ wa kó tó mọ̀ ọ̀rọ̀ sunna anabi Muhammad sallallahu alaihi wasallam lọ́wọ́ láwùjọ wa ọlọ́nkọ́ paná adébọ̀rẹ́ ọlọ́nkọ́ paná adébọ̀rẹ́ ọlọ́nkọ́ paná adébọ̀rẹ́ ọlọ́nkọ́ ṣe dáadáa fún aláyé kó ṣe dáadáa fún alákìyàmà káwọn ará ti pẹ́ mi tọ́lọ̀ ti pa ara tẹ̀ oní ẹnì anabi muhammed sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run ọba gan alára táwọn mọ̀lẹ́kà rẹ̀ àwọn náà ń ti àsọ̀lẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam kọ́lọ́run tó wá pa àwọn náà láti ẹ̀fẹ́ ìmìnira máa ṣe. sallallahu alayhi wa sallam ala muhammed wa ala ali muhammed kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidu majid wa barik ala muhammed wa ala ali muhammed kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid. وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم ربنا قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا أمورنا كلها دقها وزلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الرواء تضم وكلمة ọ̀kan nínú ما ọmọ ما ń نيلو má àwọn ودي ودى àwọn ẹ àrọ̀ wa tábà wọn sọ̀rọ̀ kó fojú ọ̀nà alẹ́ fẹ́ni tó fẹ́ lọ tó fẹ́ bọ̀ wọn kì í tú láti èèyàn ìdásẹ́lẹ̀ ìdásẹ́lẹ̀ gan kọ̀ bófin ọlọ́wọ́ bá mu àmà tí ìwọ́de kọ̀ bófin ọlọ́wọ́ bá mu gbogbo ìlú yòókù kò síbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ àwọn àti torí pé àwọn àjọ ọmọ yunifásitì nígbà tó ṣe pé gbogbo ayé ọ̀lọ́ yunifásitì rẹ̀ àwọn ọmọ wa ń hùwà tí ò bórí mu tí ò bá làákà mu eléyìí ò sínú o sì mà bó ríṣẹ́ láyé bó ní ríṣẹ́ láyé tí ìwọ náà lọ́wọ́ ayẹ kọ́ máa dí àwọn èèyàn lọ́nà ẹ wò jàmbá tó ti àwọn èèyàn kó kéré o ẹlòmíì nìsín ọjà tó ń gbé fún kó gbé lọ sódì dìbì tó ń gbé lọ owó tí wọ́n fún owó tó kéré o sọ́mà tó lè dá tó ń bì kọjá àlà ọlọ́run ọmọ tó lè ṣẹlẹ̀ sí lọ́nà nígbà tí ọba sọ́wọ́ ma ẹnìkan ń kó ọjà oúnjẹ lọ nínú àwọn mineral kan kó sínú agolo yẹn lánàá àbí ìjẹta ni wọ́n wí so ní déédéé bíi òkè àdó akíntọ́lá bẹ̀yẹn àwọn ọmọ yẹn ti bẹ́ẹ̀lì mọ́tò wọ́n sì ń kó gbogbo kíréètì rẹ̀ jáde wọ́n sin fáwọn èèyàn lórí kíni ìyẹn tí wọ́n hùwà èpè tí wọ́n máa tètè fún yẹn yóò mú yẹn náà ni tò eléyìí ò sínú pé lajú ẹ lajú rárá ẹni tó lajú rárá tó lajú láyé kì í fọwọ́ di àwọn èèyàn lọ́nà àwọn kò túmọ̀ sí dí títì kò túmọ̀ sí dí títì وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين